àtàbí àbí ká sọ yìí pé idán ohun tó jẹ́bẹ̀ òun náà ní ìfẹnukò láàrin òmìnira àti àṣà ìtàn lórí wípé wọ́n jọ pèlè òpèlè ó ti àwọn kẹta tó jẹ́ harọ́ nítorí kí àṣà ìtàn kó fi lè kún lọ́wọ́ níbi ohun tí bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀. ìyá àgbà àjọba ẹ̀rí àlùjọ nú ní nkẹ́kẹ́ tó rinlẹ̀ ni pé ohun tó wà ní ọ̀ kìí sáà lọ. ìyẹn máa kílẹ̀ àtiwá nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. اللهم صل على النبي صلى الله عليه وسلم فيقول أوحي إليك أنه سمع أنه سمع نفر من الجن ọ̀kọ́lù ìnà sẹ̀gáìnà kúrò láàrin àjàlá. ọlọ́run ní pápá ti rẹ́sẹ̀ yóò ti rà nẹ́bí létí àwọn ikọ̀ fẹ́ràn àwọn àlejò ní mọ́tẹ́lì kálùbà hàn wọ́n wá sọ pé àwọn ti gbọ́ àlùkò hàn tó ṣe yí pé ìmọ̀ ni yẹ́hà ni ìyẹn làwọn ò lè tí wọ́n tó wà ní aya bi aya bi ti lé ní ogún náà lùkọ́ hàn lámàrí gbólóhùn àlìjẹ́ azumari aya bi méje sọ̀tọ̀ nípa àlìjẹ́ bákan náà ẹ̀rí tó tún ayé òkun ní hadithi tí a fa ọmọ ẹ̀sìn Mas'ud radiyallahu ta'ala anhu táwọn ẹ̀mí yẹ múlẹ̀ mọ́ muslim wọn gbé hadithi yìí jáde sí àní àlùjọ lówà ọ̀ tó ti fi àwọn onídà wọn a máa wọn láti fi ṣe idà wọn wọn lọ débi sọlọ lọ àdùkálá wọn ti àtẹgùn rẹ tí wọn ti rí níjàdé bọ láti rí ààyè náà nìyẹn wọn lọ débi sọlọ lọ àdùkálá wa níbẹ̀ ẹnìkan ló ké sí o nínú àwọn àlejò òun wá lọ sí àlùkò àánì fún wọn òun lọ sí àlùkò àánì fún wọn gbàtọ́ wọn wá àlùkò àánì fún wọn dọ́tọ̀ òun bá bọ̀ àwọn anisọ́yà àwọn òní fáwọn nìkan ni àwọn àni gbogbo ẹni tí wọ́n bá ti dá kan náà wọ́n bá ti di gbogbo rẹ̀ yín lẹ́yìn asálùjọ ni wọn tọ́ wà ní èyí tó ti fi àwọn òfin náà wà máa lò. bákan náà ṣàyà fún yìí sàgbọ́ fún ìfẹnukò láàrin àti dání àtòpinna òun ní sẹ́ẹ̀tì máa jáde. àwọn ṣàyà fún mi náà wà kìí sáyà kẹ kìí ṣe méjì ló dáàbò àti dání ká máa pè é lẹ́sù àti ìtumọ̀ rẹ̀ fún mi. aṣọ ìtọ́ọ̀sì tọ́lọ̀ ọba dáàbò náà lọ́kọ̀ọ́ ó tó ìgbà mẹ́tàdínní àádọ́rin sixty abẹ́mẹ́tìdínní àádọ́rin sixty eight times lọ́nà ọ̀gá àlẹ́kùnrin kọ́ ṣẹ̀tọ́n. ìwádìí wọn ní ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ṣẹ̀yà pé ìkókè pé wọ́n ṣe kan lábìsọ pé la bá sọ pé sùn àti ìtumọ̀ rẹ̀ fún ni. ibi tọ́lọ̀ ń fi wọ́n ní jámọ̀ tó sọ pé ṣẹ̀yà pé ní àwọn àti dání lọ́pọ̀ ó tó ìgbà mẹ́tàdínlógún nínú ẹlẹ́dìgbà tọ́lọ̀ ọ̀gá àlẹ́kùnrin ti ń ṣe ọdún lé ọlọ́run wá ń sàlàyé ohun tó nílé dálẹ̀ yìí pé bí yẹn bá kú sínú bí ọ̀dálẹ̀ àti dání ọgbà ẹ̀mí ẹni tí mo ti àti dání tẹ̀lé ìnáwó yorí inú ṣèyítọ́ àti dání gbèrò àyè yóò fi àmẹ́yìn lẹ̀ tó àlẹ́ àdáwà tàwọn ìgbàgbọ́ náà wọ́n fẹ́ dá ọ̀tálẹ̀ láàrin yìí àti ìkórìíra ìlúkọ́nùrí wà ìmọ̀ ìṣòro látara ìmáàmù sí àti ìmáàtàtẹ́fẹ́ yóò tún máa ṣe àtiwáyé kí aṣọ ìtọ́ọ̀dù táàgbọ́ wípé àwọn òpin náà yìí wọ́n ní fẹnukò wọ́n ní panupọ̀ wọ́n jọ ní àjọṣọ àsọyípọ̀ tí ó fi lè yàn án lọ́wọ́ nípa iná tó fẹ́ ṣe. ó rí lẹ́nu súnà nẹ́bí sọ́lọ́lọ́ àṣálá nígbà tá nẹ́bí sọ́lọ́lọ́ àṣálá kọ́ alẹ́kọ̀ọ́ pé náà bá fẹ́ jẹ ọwọ́ ọ̀tún ní ká máa fi jẹun ká máa ti fi ọwọ́ ti jẹun ọwọ́ òsì rẹ̀ wọn ló bá mi jẹun. ayọ̀ àti mùsùlùmọ́ ẹ̀rí ìdẹ́yìn ìdẹ́gẹ́gẹ́ alára ìyẹn gẹ́lẹ́ ẹlẹ́rìí o ike àtàkì ọ̀rùn ìdá nǹkan kan tó ṣe é kó fìdí múlẹ̀ ni o àṣírí ẹsẹ̀ wà tó fi rinlẹ̀ ọlọ́run ọba àdìgbà lásán nípa àwọn ṣẹ̀yà fún ìlú yẹn wípé yóò á ní mú nẹ́nẹ́ sàtìsẹ́kẹ̀ o. wọ́n máa ń kó àwọn èèyàn ní àṣàṣì wọ́n máa ń kọ́ wọn níná. bákan náà ìdè yóò ti mú ẹni tán yóò mú èèyàn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run lọ sùn fáàlì. wọn ò lè fi dání ní lára àti pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọba. ìwé ìsìwáyé lójú ayé àdébí sọ́lọ́ọ̀lọ́ sọlọ sí iná ó dẹ̀ sì ní làpá lára nẹ́bí sọlọ bọ́ àrùsọ́lá pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run kò sì kó báyìí dá nẹ́bí rẹ̀ ayé wa ló ti mọ́ ẹ̀rí náà kìí ti gbogbo ẹ̀mí máa wá lóko ó lè jálàyé ọ̀rọ̀ tó ìpínlẹ̀ ọ̀sálàyé ọ̀rọ̀ nìyí wọ́n gbà wọ́n tutù sọ̀wọ́ rẹ̀ lẹ̀ bíi kí wọ́n sáyẹn lóko àdébí sọlọ́ọ́ àtàlà ń ti sọ yẹn ó ní ní nàmínà ìgbà yára nìyí. láti sọ̀rọ̀ ọwọ́ àtọ àlàyé ìdánbẹbẹ o ó lè jẹ pẹ̀lú gbogbo àwọn olóògbòfó tó bá gbé òfófó kalẹ̀ báyìí ìdílé sílẹ̀ ò lè ṣe ga o lè dálẹ̀ ọdà iná wáyé pẹ̀lú sábà bí àlùjọ gẹ́gẹ́ bá ẹgbẹ́ àwọn àlùjọ dáa sọ pé wọn àwọn tó nígbàgbọ́ tó dodo ń bẹ tí wọ́n gbọ́ náà wọn bá gbọ́ àwọn kèfèrí ń bẹ àwọn ni àti ìtaari ìdá yìí ó tún lè wáyé pẹ̀lú sábà bí àwọn oògùn bí àwọn oògùn afúnjẹ bí àfipara ìdá lè wáyé bẹ́ẹ̀ ẹni pé àwọn olóògùn ni wọ́n sábà máa ń lójú ẹ̀wẹ̀ tó bá yẹ pé kí èyí lọ́dọ̀ wọn tí wọ́n bá fẹ́ gba ẹ̀mí ẹ̀yẹ yẹ kì í ṣe pé wọ́n fẹ́ pa ọ́ torí pé bí ọba tó bí ọba tó àti kọ́dọ̀dọ̀ wọn wọ́n fún ní àfúnjẹ àti kí wọ́n fún ní àfúnpara lálàbí ọba gbà lọ́wọ́ pé kò sí alámọ̀rí kan tí ó ti lé ayé rẹ̀ àti kọ́sọ̀ àwọn òbí náà dáwé lọ. ìdán yìí ó lè wáyé pẹ̀lú àlùfáàyídà parada fẹ́ẹ́ gbé ìṣújú lásán. ìdán yìí ó lè wáyé pẹ̀lú àtìlẹ́yìn àwọn ṣọ̀yàn fèèl ẹ̀ wá rí òbí náà ayọ̀ àjùmọ̀ tọ́ba bẹ́ẹ̀ sí àlùjọ ọ̀nà ẹ̀kọ́tẹ̀ nìyẹn máa bí sí àlùjọ tó lè yọ fi máa lò ó fún àtàkùn wọn a máa sí àlùjọ nu tí wọ́n fi máa lò ó fún náà pẹ̀lú tí wọ́n máa lọ sọ àwọn tùràrí wọ́n á máa ṣe pẹ̀lú tí wọ́n máa lọ pa irin wọ́n lè pa irin adìẹ kan wọ́n lè pa irin ẹyẹ kan wọ́n máa ń ṣe àlùjọ̀nù òmìnira yóò ṣe àlùjọ̀nù pẹ̀lú kóse mushaf ní alùpàkàn kóse balabala bíi kọ́sọ́ ní bàtàkì ọ̀gá àtẹ̀mọ́lẹ̀ ìyẹn bíi tí ọ̀rọ̀ ọlọ́run bá wà. tàbí bẹ́ẹ̀ kọ́ ó sì gbé ohun tó jáde fún àádé alákọ̀ọ́lé ó lè máa mú ẹ̀jẹ̀ tí obìnrin fi ń sàlejò kọ́ máa fi hàn án àdìgbọ́lọ́ ọkọ̀ alukur'an ní àtòdìjẹ́ irúwọ́lá sọ̀rọ̀ ní ìkóṣepé látẹ̀yìn ibẹ̀ ni ó ti pè é lébi alihamudu nínú ọ̀nà tí wọ́n bá fi ń tẹ́ àlejò ní àwọn ọ̀nà náà nìyẹn. ó ti lè jẹ́ pẹ̀lú kéèyàn máa lọ wúra wọ̀ yọ sọ ìwà wọn yọ wá ká sọ̀rọ̀ ẹ̀rí àwọn òbí náà wọ́n ní bákan náà nínú ọ̀nà tí wọ́n máa fi ń ṣe náà yìí wọ́n lè ní ọmọ kékeré tí ọ̀la ló wà lá wọ́n lè kọ́ tẹ́wọ́ rẹ̀ àwọn àgbẹ̀ta lórí nínú ọ̀nà tí wọ́n máa fi ń lo iná ẹ̀wọ̀n yẹn nìyẹn nínú ọ̀nà tí wọ́n máa fi ń ṣe iṣẹ́ tí ẹni tó tí òfin rẹ̀ bá fẹ́ lo àbìjọ́ tó tí òfin kó dá wọ́n lè lo asap bí gbọ́dọ̀ yìí kẹ́ ẹ lọ mú ẹsẹ̀ bàtà ẹnìkan wa ẹ lọ mú àti ẹ̀ lọ kó pátá wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú ọ̀sẹ̀ tí àwọn òfin ẹ̀ tí wọ́n fi máa ń rí àlejò tó lónìí ẹ̀ ayé bá tó ṣe mọ́ àwọn òfin náà yìí nínú lẹ́ẹ̀fì mọ́ wọn wọn ò sọ̀rọ̀ mọ́ táwọn bá ti lọ ọ̀dọ́ rẹ̀ ó lè máa bẹ̀rẹ̀ pé kí lè kọ̀ ọ̀yá rẹ̀ ẹ dákun kí la sọ kí la wí bọ̀ tá ń bèrè kọ̀ ọ̀yá ó lè ní kí ìbáṣepì sọ̀rọ̀ àtàlátẹ̀sì sọ̀rọ̀ lórí àwọn eléyìí adágbégbá ni o òmìnira ni o lẹ́mọ́ lóògùn ni àdébí sọ̀rọ̀ àtàlátẹ̀sì yóò dọ́gba lọ bá wọn tó dẹ́sẹ̀ nígbàgbọ́ tí mo fi wọn sọ ó gba àgbọ́sẹ̀ mi tẹ̀lé fọ́kọ̀ ní káfàrọ̀ ní ma ń ti là àlà mọ̀tẹ́mẹ́lẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ta ẹni gbàgbọ́ tí ó dọ́ ọ̀sán àlẹ́ fàtẹ́bí máa wá lọ fọ́ òògùn kọ́ máa lọ fọ́ iná irú èyí táwọn bí wọn láwọn lọ lé kéwù ni òkú wọn ti lọ fọlọ bí kí wọn máa lọ kí nǹkan àlùjọnu bí wọn ti lálàgbá káàkiri tí wọn máa pọpọ lọ káàkiri tí wọn máa lọ gbé orí èèyàn tí wọn máa lọ já afá èèyàn ìhun tí wọn lọ sọ nìyẹn kéèyàn kọrú kẹ̀kẹ́ báyìí haramu ni o haramu ni o èèwọ̀ ni o òkú fi Ọlọ́run ọba mu kódà àwọn ṣàyàfẹ́ tí wọn kó àwọn èèyàn nínú Ọlọ́run ti kúrò wá nípa wọn wọn làwọn ẹni ẹwọn ò ní kọ ẹnikẹ́ni àti kí wọn máa gbọgbọ sọ ìwé ìdámọ náà tó fìtínà fọlá àtẹkùn àwọn àyíká ẹni àtẹwò ni wà ó wàhálà ni wà ó wọn bá fà ìdí gbàgbọ́ ọmọ yẹn pé ìkọ iná ìkó kàkà ògbọ̀njá tó wò ní ìyóò ti gbèfè ní ibi ẹ̀rọ àti lọ́kọ̀ lórí yá ibi ni wọ́n ti lófin ẹ̀sìn àwọn ẹni tí wọ́n ya òfin náà yìí tẹ̀lé ìrètí tẹ̀wọ́n wọn ti ti tẹ̀ àfáà ní àti tí ó gbìn náà wọ́n bá ti lófin ẹ̀sìn. ọyẹ kí wọn wọn mọ́ ni agaga kọbajà ti fi iná wọn yẹn kọ àwọn náà fi sèyàn sùn táwọn fi pa yẹn láyé wà lóṣù ní wọn ìbéèrè tí máa ń dáwọ́ dáadé ìjọba bá yẹn lókun kọ ẹnì lọ́dọ̀ yìí yóò bá ẹ̀yin bá ń sọ̀rọ̀ sí tí wọ́n bá lọ sáyẹn lógun kọ́ ebi làwọn àgbọ̀ yìí kan hadidu bi hadidu yìí kula irin ni wọ́n fi kẹrin lọ́kẹ́ sí sẹ̀kú kan ẹ̀ka alẹ́ lọ sọ̀rọ̀ tó wúlẹ̀ sọ yẹn òògùn tó kù lè káàdé jáde sọ̀rọ̀ yẹn ìjà lè fi dán kàmi yọ ibẹ̀ kù lára yẹn ara mò ní ká ṣe bẹ́ẹ̀ o pẹ̀lú ọ̀rọ̀ tó wáyé pé anúṣọ́tò mìíràn àwọn ilé ṣàyíkọ́ ọwọ́ àti sọ́dọ̀ àmọ́ ìrọ̀lẹ́ ọ̀lọ́ bí mi ká fi dán yọ iná wọ́n bá gbìyàn ìwọ́dẹ̀ tó wá lọ tọ́ ni oògùn yìí pé àwa ni oṣù jáde sí ni ẹni ó ṣe fúnlẹ̀ kó ṣe bóògùn eléyìí ni oṣù àti ìdáni lọ́wọ́ àwọn. àbọ̀lọ́wọ́ àti parẹ́ nínú títí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọ́n ta lóògùn ó ṣe rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó ní ẹni yẹn lára ìwọ̀n ta lè fi ọdún yẹn náà ní alùpàdánù alákọ̀ọ́lẹ̀ àti àwọn àdúrà èyí tó bá ṣẹlẹ̀ àwọn. ìyá ìbádàlá láàrin dán àti karama àti mọ̀rìndínlá àwọn yẹn máa ń gbé síra wọn ẹ gbogbo àwọn ẹgbẹ́ máa dẹ́rẹ́ sí aláàbò àjùwà ó sì fọ́ ọkùnrin náà ní òtítọ́ òfin náà nì ìyàtọ̀ ń bẹ láàrin iná àti karama wọn ń pè ní iná ń tiẹ̀ òun ní di yọ wáyé ó dẹ̀ ti kótó di pé nkẹrẹ yìí ń pè ní mérekù yẹn ó fi wáyé ẹ wá ní kẹrẹ ọmọ mi yìí yìí òní bùkátà sí kẹrẹ àwọn yìí ti fi pé ní tọ́wáyé sí gan ẹ máa sàlàyé fún kò ní yé òun gẹ́gẹ́ lára ẹni pé kọ̀ọ̀kan kọ̀ọ̀ra wọn ẹni pé kí lórí ní ọmọ ń wọn pẹ̀lú gbogbo àwọn kìnìún kan abúlaka abúlaka kẹ́kọ̀ọ́ wíyá ọba gbó rẹ̀ ẹ̀wọ̀n tó ń pè ní sísèrò nìyẹn. ṣùgbọ́n mo ti jẹ́ kí ara ọmọ ìyẹn ò ní ìdí pé yọ fẹ́ dààmú ọ̀rọ̀ kan àti yọ dààmú tẹ̀sí kan ìyẹn kan ní pé yọ wáyé lójijì bẹ́ẹ̀ ẹ wá rí wọn ìjẹ́sà ìyẹn máa wáyé pẹ̀lú tàhájì lórí ìfọwọ́ ọba máa ń gbé fáwọn àtẹ́bí ọlọ́run ọba challenge ti mi ìjà tó ṣe wípé ẹlòmíì ò ní lè adé àṣà tí wọn ni wọn máa ń sìn oríṣiríṣi pẹ̀lú ọ̀sán ọlọ́run wọ́n lè fi yààyàn nígbà míì wọ́n tún fi sóògùn fẹ́ lẹ́ẹ̀kì ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n máa ń lá àfáà làwọn yẹn ẹlẹ́ni lẹ́yìn sí wọ́n ní bẹ́ẹ̀ àwọn máa ń so ọkùnrin àti obìnrin pọ̀ ni tí wọ́n sọlá àti aláṣẹ lórí pé ká máa kéèyàn tó wọ́n ti àti kéèyàn ògùnfẹ́ kéèyàn sọ pé nìkan abẹ́ fún wọn pọ̀ bóyá sọ ọkùnrin pamọ́bìnrin àbá ọkùnrin pamọ́kùnrin àtúntò sálá sọ yìí pé ṣẹ́rì wò ni. dípò bẹ́ẹ̀ àtúbìlẹ̀ ò dípò kàtà ni. ìbọn tẹ̀ wá lọ sóru òkú kí wọ́n á ṣe lórí bí ṣe ní kí jókòó lé ọkọ̀ yìí náà ni o. sọdẹ́lómi bá kí nìyẹn níṣẹ́ níbi ìjòkó kọ́lọ́ máa ṣe rẹ lẹ́rùkó ti ẹrù rẹ̀ wọ́n máa ti fẹ́ni kẹ́ wàá di níìsì wọ́n fẹ́ tẹ bá ń ṣe olórí pé tí mo bá kọjú báyìí yóò kọjú dàbí ni tí mo bá kẹ́yìn yóò kẹ́yìn sí mi ni mo ti mọ fẹ́ gẹ́gẹ́ nìyẹn tí wọ́n láti yẹn obìnrin ò ní ìdí ẹ̀ iṣẹ́ ìdílé yẹn ìwọ ti lọ súnra rẹ sí kọ́ máa sọ̀tọ̀ dáadáa kọ́kọ́ rẹ eléyẹn ni wọ́n pè ní ọ̀sìnkù aláàrẹ nínú àwọn oríṣiríṣi náà èyí tó ti pípẹ́ bí ọ̀dà ọlọ́run tó bá dáhùn láàrin yẹn òun ní kó ṣe é pé wọn ó ṣe ìṣẹ́ láì yóò ti dàbí ikú ìtọ́jú irú èyí kan ti lọ́jọ́ ayájọ́ ni musa àrí sọ́lá sọ̀tẹ́lẹ̀ wọ́n ti àrùn ejò ó ti dàbí ejò tó nà àdébí musa àdébí ọlọ́ àní sọ́lá sọ̀tẹ́lẹ̀ wọ́n ti rí ti péjò ni kà á ti hà tẹ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àrùn ejò tẹ̀sí ó ti kẹ́kẹ́ kù nínú ìjà àdébí àdébí musa àrí sọ́lá sọ̀tẹ́lẹ̀ pẹ̀lú nínú àwọn oríṣi iná wọn lẹ́yìn pé tó wáyé pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run òun náà ní wípé wọ́n lè ṣe sẹ́lómi tó ti wípé fífẹ́ ní bẹ́ẹ̀dì yìí ó lè jẹ́ ẹni tó ti wípé yóò ti ẹ̀rí wọ́n sa ẹlòmíì lóṣù báyìí yóò ti ti irú rẹ̀ lèyí tó wáyé sí ọ̀kan náà àwọn sàhábà ìyá àpò kọ̀ọ̀rídà pẹ̀lú sọ́ọ̀lì ẹni tó ti kí lọ́lù irúfẹ́ pẹ̀lú mọ́ta búrọ́dù àti àbúlá àríjọ mẹ́ta. Ìṣe ni wọ́n ti sẹ́ni yẹn pẹ̀lú ọ̀dọ́ náà wọ́n dáhùn ó dàbí ẹni tó ti wí. Bákan náà, omi máa ń wáyé lórí pé kí wọ́n bá ti ṣe gbọ́ngàn pẹ̀lú ọ̀dọ́ náà. Ó lè dẹni tó ṣe pé yóò ti fẹ̀sí kọ́ máa dá wà àbí kí gbárí máa dà láàmú. Wọ́n fẹ̀ dákẹ́ sí i. Ọdún ìsì wà lórí pé kí wọ́n bá ti ni gbígbé ní kẹ̀kẹ́ ń dùn lórí ti ara wọ́n ti ṣàyẹ̀wò wọ́n ní oṣù kẹ̀kẹ́ bẹ̀. omi ìwà yóò fi jáde gbogbo ní gbogbo pátá ní ọ̀nà àtàlejò àti sábà bíi ní a máa wáyé pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run wọ́n lè wọ́n lè nìyẹn lára pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba nígbà táwọn òbí rẹ̀ bá ṣe sọ́nà tẹ́lẹ̀ sọ́nà ọlọ́run àtàlà ó ti di oyè wáyé pé àṣìlẹ̀ ìtọ́ra yá jẹ́rìí ìbínibínà dáadáa mọ̀jọ̀rọ̀ dáàbò àtàtì dáadé lè kọ̀ọ̀nà ẹ̀jẹ̀ òun lọ́gbà ẹni tí àwọn ọ̀dàkà náà tó ìfúnpọ̀ gbàdẹ̀jẹ́ máa ń tú lára rẹ̀ yóò máa tẹ̀lé tó kàn gbogbo gba ni èyí tó ń pè ní alẹ́ ti ha lọ alẹ́bi sọ́lọ́ bá sọ́lá ń sọ ibi àtàwọ̀ ni èyí sẹ́jẹ̀ alẹ́ lò irú bí àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lè fi rúbíà fún ọ tí wọ́n bẹ̀rẹ̀ wọn bá fún ọ wọn ó sì gbádùn bóyá kò bímọ tẹ́lẹ̀ tó ti padà bí wọn iná rẹ̀ tí wọ́n bá gbà sí wọn ó lè wáyé gbà mí tó ṣe é ṣe èèyàn gbogbo ọkọ tí wọ́n bá fi lọ́ọ́ bá yọ wà kẹ̀kẹ́ wí ó lè sọ pé ní sọ ó ti wá ṣáájú ló sọ ẹsìn ní bàtà rẹ tí wọn bá tún ní ìwà yóò ní wọn ti gbẹ jù tí wọn bá wù ní wọn ti tún tún tún tún ó lọ lè lè yọ ọmọọrọ sọ ó lè ní kọmọ ọmọ rírìn yóò sá wà kẹkẹ wí sí irú ilé yẹn dàgbà wáyé lọ́pọ̀lọpọ̀ gbà yá ìbádọ́lá nínú àwọn ọdẹ àwọn abẹ́lẹ̀ tó ti náà lójú kejì o kìí dẹ̀ ẹ̀dùn bí ọ̀gá mi. pé mọ́tì kejì ni pé gbogbo ọgbà tó tẹ̀lé bá ti rọ́ọ̀kọ̀ báyìí á yé tiẹ̀ ni wọ́n bá ti tán níbẹ̀. àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó lè ṣẹlẹ̀ tó bí náà ọ̀bì ní yẹn fẹ́ lọ́mọge. àwọn olóògùn lẹ́kọ̀ọ́ olóògùn yẹn wọ́n máa ṣe tọ́ bá já sí pé kíní yẹn ó ní yẹn lára pẹ̀lú ọ̀dẹ́ ọlọ́run ọkẹ́ lè rí wípé ẹni táwọn òkọ́ ọmọge lẹ́ńtọ́fẹ́ yóò sì máa rí ní rí ìfẹ́ àdílé ni wọn àti ah, ọmọ gẹ́gẹ́ ọmọ yóò tẹ̀ kẹ́kẹ́ wò ní kẹ́kẹ́ ọ̀tẹ̀ tó máa múra yóò ti dùn lórí ẹ̀kọ́ tó máa jọ. Yà ìbàdàlà ẹ̀rí irú àwọn eléyìí ìyàtọ̀ ń bẹ láàrin tó ṣe pé èèyàn gbádùn nípa bọ́lẹ̀ lára àyíkọ́jẹ́ arójò àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ kò lágbára rárá ewu dá fi bọ̀ òun lẹ́nu yẹn tí wọ́n bá ti padà sí àwọn àdìsá òrùkú tí wọ́n bẹ lọ́wọ́ pa ara rẹ̀ yóò ti jù padà. kódà iṣẹ́ wọn yẹn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run bá mi lọ́ba mi ṣe ìlera fún ẹ̀ tọ́ba sẹ́ni ẹni yẹn lára o lè wáyé níwáyé sẹ́ni ọ̀fẹ́ lọ yàgà tàbí kọjá síbi ara rẹ̀ ó tètè máa wálẹ̀ ẹ̀rí oríṣiríṣi ọ̀nà òun làwọn ọ̀nà yìí sábà máa wá akólókò lè hàn dà ẹ̀sẹ̀kìrò láhà ní wọlẹ́kùn wọ́n lè sáré lọ́sẹ̀gẹ́ kí mọ̀ṣálẹ̀ kan á لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا عباد الله اتقوا الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين تلاوة في إلى بداية ẹ̀rí bá sọ fún wa pípẹ́ ẹni tí ìdẹ́yẹ bá padà lápá lára rẹ̀ pẹ̀lú ọ̀dà kìí ṣe pé oró láti yọ oró orí bíbẹ́ òun tí ó sì òkùnkùn ẹ̀fọ́ yìí a gbọ́dọ̀ sọ wípé tẹ́lẹ̀ bá kọrin ọ̀gbìn ọ̀tẹ̀ fún gan láwa sí ìgbésẹ̀ ọ̀dọ̀ apá àkàlẹ̀ ní ìdìbò ó sì lọ sọ́dọ̀ àpá òkè wà láyé ẹni tẹ́lẹ̀ yóò lérò ní àwọn onídẹ́nidẹ́ ẹni lágbára gbà mí ẹni máa wọ fún àpò òkè lẹ́nìkan ẹni ò bá apá àkàlẹ̀ lé nípa tó nídẹ́nẹ́ ni wọ́n jà bá àti yìí o ilé apá àkàlẹ̀ lè mú lókè gbà mí o tóbi tó ìdèrè ìdẹ́gbẹ́mbẹ́ dáadáa bẹ́ẹ̀ sì máa ń sọ pé wo káàkiri. bọ́ọ̀ bá rìn ẹsẹ̀ rẹ̀ àdídì eléyìí ṣùgbọ́n kí lè fi dènà ẹgbẹ́ yìí. àkọ́kọ́ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wa sallam nínú hadith tí wọ́n bọ̀ ọ́ jáde. ó lè ní yóò wọ́n lè ti jẹ tàbí nu méjì tó jẹ àjùwà ìyẹn tàbí nu mẹ́tínà tó bá lè ti jẹ òun tí máa ń pààyàn kò ní kó nira bá kódà wọ́n jẹ fẹ́yà kódà àtàtì gan ò ní ní lára àtọ́jú ọkẹ́ nílò jẹ́ o lọ́rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ àdìkọ̀ wá yóò pè dá wọ́n á sọ fún pé ẹ̀ sàbí ló kù ò ò ní ìdàgbà lọ́sọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ẹ̀ lè sọ fún ọ bíbí ẹ ẹ sẹ́yìn wọ̀ káyà nìjáde wípé wọ́n máa ń fi dọ́ọ̀rì lẹ́bí ibi àhàdé ẹ̀là ìnìlá. Bíbí àwọn ẹlẹ́kọ̀ọ́ lóòrùn kò lè fi tẹ́tí yẹn lára àti pẹ̀lú ọ̀dọ́ ọlọ́ ẹ̀ ọ̀dọ́ ọlọ́run náà ni ó fi dáhùn lára Òun ti á olóògùn, ọ̀yá jà máa wò bọ̀. Torí tẹ́tẹ́ ló fi lójú bẹ́ẹ̀ o. Ó nídìí àti sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kẹ́ tọ́ba jẹ́ aláṣẹjẹ tàbí nù ajíwá àbẹ̀dínà méje òjijì ẹ̀ láàárọ̀ ọlọ́wọ́ ọmọ ọlọ́wọ́ níbẹ̀. bákan náà nínú kẹta mi dènà rẹ̀ òun náà ní akéèyàn máa ní àdùwàlá ọwọ́ àná kàlí tí àfáwọn akílẹ̀ mi nàbá tí wọ́n gbẹgbà wá rẹ̀ látọ̀dá nẹ́bi sọ̀lọ́ àyíkára yẹ ọmọ kò sẹ́nìkan tí ó sùn lálẹ́ lẹ́ni tí ọmọ tí ó lálẹ́ wà lá àti tí mọ̀lẹ́kà sùn pẹ̀lú rẹ̀. tí bá ti yí àpò báyìí mọ̀lẹ́kà yọ kàn máa bẹ lọ́wọ́ ike ọgbà ọmọ ìfẹ́rẹ́ lè àbí ọlọ́wọ́ bá ń sàbórí ti bẹ̀rù rẹ̀ nítorí pẹ̀lú yìí sùn tọ́jà ẹni lọ́mọ. nínú kẹta mi dè dandan òun náà ní kéèyàn sọ ìrùn jàmáà àdéhùn ní mọ́sálásí nìkan là ń rí àríjàmá ẹ̀dàkùn ẹja fáyọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. nígbà táàkùnkù táàkùnkù ti gàdà làbà tó sọ mọ́sálásí bèrè. tí wọ́n bá kọ́ kẹsẹ́gbẹ́ yìí ẹlòmí ó tó kọ́ mí sẹ́gbẹ́ mi. ọwọ́ àdàbí yìí pé kíkẹ́ ẹ̀sájà mọ́ sọ́ọ̀mù. nígbà tó ti pé wọn ò àníyàn gbogbo kí wọn lé àwọn agbélẹ àti kí wọn bímọ aládùúgbò kálọ sọsún náà àtìyàwó lọba náà kí wọn ti dáwọ fún àmójú bẹ́ẹ̀ lọ àbí ká sì wá àwọn ẹni tí wọn gọ pàpà jùlọ àwọn obìnrin tí wọn gbọ́ jù kéèyàn wọn jọ ẹ obìnrin gan. kátàkárà yóò rọrùn máa dáwó kéèyàn kí mọ́sálásí máa wà ká máa wà á kírun jàmá bẹ́ẹ̀ ó lè jẹ́ ká ti dánira yìí lọ sí ìyàwó. ìsọ ìrun jàmá nínú ọ̀nà tá a lè fi dènà nẹ́ni nínú hadith tí mo kọ́kọ́ dà tó sèmù tí wọ́n gbé jáde látọ̀dà mi àbí dáúdà àbí dáúdà rọ̀ ní ọlọ́ọ̀tà láti ó ní wọ́n gbòòjì sí ọlọ́ọ̀tà lọ́lọ́ àgbẹ̀lá àbí káàkiri sáàdì ọ̀rọ̀ ayé lọ́dọ̀ wọn àti sáàdì ọ̀rọ̀ ayé lọ́dọ̀ wọn gbogbo àwọn oríṣi lóògùn kí ni ládùúgbò yìí kí ni wáyé lágbègbè yìí àti kírun jàmbá gbogbo adájára àdúgbò ẹ bá jà láti máa wá kírun jàmbá ọlọ́dọ̀wọ́ rẹ pẹ̀lú ọ̀rọ̀ jàmbá àwọn. فإنه يأكل الذئب القاسية torí jama ìkókò ẹrin tí ó jẹ òun lẹrin tọ́nà ẹ̀rẹ́ bá di o ẹ̀ńtẹ̀rẹ́ lọ wọ́n jọ gọ́rù àwọn náìtì náà yìí wá bọ́ wájú òun nìkan wá ń jẹ lẹ́yìn lẹ́yìn olùgbòǹgbò ọ̀padà bá o. ó sì dá gbogbo lójú wípé báyọ̀ káwọn ẹran yìí ti pọ̀ tó kí ni wọ́n fẹ́ẹ́ ti mú ṣùgbọ́n pípọ̀ yẹn kẹ lásán ẹ̀rù torí bẹ́ẹ̀ nínú ọ̀nà ìta lè fi dènà ẹ̀dá ni nínú ọ̀nà ìta lè fi dènà ẹ̀dá òun náà ni fìyàmù lẹ́yìn ìmá dènà fìlà ló ọwọ́ ní sọ́nà nàbì dà ọ́n rahimahulọ́ nínú hadith abdullahi bin masoud radiyallahu ta'ala anhu nípa ilẹ̀ kan lóṣooṣù báyìí ti fi pa sílẹ̀ fi mọ́ tóbi di àkókò àtúbà kí làdínàbì sọ nípa rẹ̀ ìjọba sọ́lọ́wọ́ àtàlà ní báyìí lọ́ sí mọ́tìlì àtẹ́tàní ti tọ̀ sí létí. ẹni táti táni bá ti tọ̀ sí létí báyìí sẹ́ni pẹ́sẹ́ ti dáhùn lára ẹ̀ nìyẹn àtẹ́tàní la pè é mà. ẹ̀rí nínú ọ̀nà ìta lè fi dè dandan ọ̀hún náà ni kéèyàn máa bẹ lọ nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀mí. lómi dájú pẹ́ lómi nìyí yóò lọ sí ilé ẹ̀mí kí ọba lóhùn dé báyìí yóò sì yí lórí. ẹ̀rí wọn làdé bí sọlọ lọ́wọ́ àkàlà lọ sí ká máa wá ká máa wá ìtọ́ ọlọ́run bá pàánù kò dára pẹ̀lú àdúrà tá a máa fojú rí náà rẹ̀. Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith. ọlọ́wọ́ mò ń wá ìtọ́ ọlọ́run kúrò níbi akọ àti sáání àti ọmọ wọn. nínú rẹ̀ ká dènà dáhùn kí ni òmìnir dáhùn lára wa òun náà ní ìfẹ́ lọ́wọ́ nígbà tá a bá fẹ́ wọnú mọ́sálásí ọwọ́ náà hàdí ìjùmẹ́rù kò tó mọ̀ káyé wọ́n ní orí àtẹ́bí ìkírun jọ̀nà ọwọ́ àtúntò ọlọ́ọ̀kan ọ̀tọ̀ kẹbíirọ̀ walhamdulilayi kẹbíirọ̀ wàsùlùmánàlọ́ọ̀dì kúndà tàwásílà omi bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ọwọ́ ní àwùjọ bíi láti rẹ̀ ṣe ìtọ́jú rọ̀jìn ọ̀sọ̀ bẹ́ẹ̀ bí nàfìdí mò ń wá sọ ọlọ́wọ́ nafsihi níbi ìgbéraga rẹ̀ wọ́n nafsihi àti irun rẹ̀ ó fi fẹ́ nírun àti dání ọ̀gá lára wọ́n nafsihi àti ìmúnisínwìn rẹ̀ àti ìgbénilúlẹ̀ rẹ̀ ẹ̀rí nínú ọ̀gá tó fi dènà ẹ̀dá táàbì sọ̀rọ̀ àbò ọ̀hún náà ní pépé yẹn bá fẹ́ ṣèyàwó téèyàn sàdúgbò yìí kí wọ́n fa obìnrin fún yẹn kéèyàn mẹ́lọ̀ kéèyàn mú aṣọ orí ẹgbẹ́ wọn kọ́ sọ́lá ti kọ́ alẹ́ kọ́ kéèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ sí ọlọ́ ẹ̀mí asọ́dúnkà mi fẹ́ yìí ha wọ́n káyọ̀rì máa jàmẹ́ta ha alẹ́ yìí la. ọlọ́run mo ti ọ́ léèrè nípa orin tí fẹ́ lára obìnrin àti orin tí ọlọ́run ọba dàbọ̀. mo ti ń wá sọ ọlọ́run ọba níbi láburú tí fẹ́ lára obìnrin àti aburú tí ọlọ́run ọba tó dàbọ̀. inú kẹta kẹta mi dènà ọjọ́ tí pé ìjọ táwọn máa bẹ̀rẹ̀ ìgbésí ayé máa mẹ́sí lọ́kọ́láyà pẹ̀lú ìyàwó wa kó ti pé yóò ti sọ̀lá èyí ó kírun rákà méjì èyí ó ti tẹ̀lọ́ lórí ẹ̀. inú ọ̀nà náà fi dènà iná òun náà ni bàtà bá fẹ́ fáyàwó wa lò òun ni ká bẹ lọ́wọ́ bá sùpánù ọ̀jà dá ó ti wá inú hadith inú ọ̀kọ́dà tó ń tó gbé jáde inú hadith yàtọ̀ lẹ́kùn àbáṣe ọ̀dìyàn كلا دعنا هنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ní orúkọ ọlọ́run ọlọ́run lákòókò pé wá jìnnà sáti ìdáni tó ń ṣe bí àtẹ̀dáni jìnnà sí wa níbi ohun tó wà pípẹ́ àpẹ̀lú ohun tá a fẹ́ sùn yìí. àlejò sọ́kùn lọ́wọ́ àìsànlá wọ́n tọ́lọ́ ń bá ká dára ọ̀run ní ìrẹsùn pẹ̀lú olùfẹ́ yẹn tó ń dánmọ́. àtẹ̀dáni ò ní ra ìlọ́dọ̀ rẹ̀ wọ́n lọ́mọ yóò ní yí lórí kódà kò ní pa rẹ̀ inú wọn dábì di dandan òun náà di kéèyàn bá ti àdó àlá ọkùnrin náà o kó tó di kéèyàn sùn àti kéèyàn kí ayáta kùsì àti àwọn ọ̀rẹ́ ní ọlọ́wọ́ bá mi. ẹ má jẹ́ àgbàgbé hadith àbí ìbòyọ̀rọ̀ rọ̀dí ọmọ òkúta àti tí mo kọ́ ní gbé jáde. nígbà tí wọ́n fi níbi àbúrò yọ̀rọ̀ kọ́ sọ́ dẹ́ ẹ rí bí àti sáni ọwọ́ aṣọ fún jẹ́ yẹn ìgbà ọba jáde kò lè ká ayáta lọ́kùnrin lẹ́yìn ìgbà ó sì wà lábẹ́sọ ọlọ́run ọba àti sáàlì kẹtù nílé súnmọ́ rárá nínú ìwọ̀ àlebi sọlọ bá sálá ní olódó lọ́sọ̀ pẹ̀lú yẹn o ṣùgbọ́n pààrọ̀ ni àti sáàlì tẹ̀lé ọkẹ́sùn tuntun nílé rẹ̀ nínú dábìdì ni a sí oòrùn iṣẹ́ dáwì òun náà ní ká máa gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lahu nínú ọ̀rọ̀ táwọn ẹbí sọ́lọ́ ọ̀rọ̀ àgbàlá ń kọ́ ó ní ọmọ àṣìnà ọlọ́run máa fi sọ yẹn kó lọ́dọ̀ àṣìdáni ó ti fi ọjọ́ èèyàn yẹn sílẹ̀ òní ma àbí tí ó fi dìrọ̀lẹ́ ó fi ẹgbẹ́ káṣe láàárọ̀ káṣe rọ̀lẹ́ ni tí yẹn bá tó wá sí nírọ̀lẹ́ ọlọ́run sọ yà sí dáàbò ní láyé lọ́dọ̀ yẹn tí tí ó tó fi di àárọ̀ yà ìlà nínú dábì dènà ẹ iná yìí tí òbí ní dáhùn lára wa tọ́lọ́wọ́n أولا يقولوا أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم النبي صلى الله عليه وسلم قل يا رضا يقول قولوا حديث عن الضيف حفظ مثلي ساحر اليوم ẹni yìí o wọn máa ti sọ mi kó lọ́dọ̀ rẹ̀ ẹsì má gbàgbé kó pè náà nìyí tó bá fẹ́ẹ́ sí náà ó sì ìdí àtìlẹ́yìn dání o àṣà ìtọ́ni ìwọ ni wọn ti wá gbàgbé àfọwọ́sowọ́ mọ́sálásí àti ìdánilóde á sọ̀rọ̀ lẹ́yìn ike wọn bá ti sọ ẹni yìí wọn ti sọ kó lọ́dọ̀ mi gbogbo ni bó ti lè tó nínú fẹ́ sa ogun ní tẹ òun yẹ ọ̀sẹ̀ ní dáhùn lára rẹ. bákan náà nínú gẹ̀dá mi ti rẹ̀ rẹ̀ wọn ká máa sàdúrà bísíláì lẹ́nìí láàyè tó kúrò máa ń fi ìṣe ìmùsìn ọ̀rùn wọlé àti sẹ́mẹ̀ ká máa wí mẹ́ta mẹ́ta láàárọ̀ àti nírọ̀lẹ́. bákan náà nínú gẹ̀dá mi ti náà ìgbà gbogbo ohun tí ń ṣe yìí náà ẹ àgbélépọ̀tà ni ti rọ́nà lọ ni bíbí ráyè tètè mí ni ó níjẹ rárá àwọn nǹkan tó níjì là ń kà yìí àwọn nẹ́kàlí tó ti ọ̀dọ̀ ẹni bí máa ń fún yàn ní nẹ́kàlí tó wúlò wá sí òní dánú òun lẹ́nu àtẹ́bí sọ́kọ̀ mọ́ àtàlà nẹ́kàlí àwọn wọn bá jẹ́ àkọọ́lẹ̀ ní jẹ́bẹ̀ nǹkan jẹ́ àkọọ́lẹ̀ fún ti bàá jẹ́ pẹ̀lú kàkà nínú kẹta fi dènà rẹ̀ òun ni pé tá a bá fẹ́ jáde kó lé ká máa rẹ́ síbẹ̀ lọ. bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah. èèyàn mi lè wí gbólóhùn yìí ẹ̀rí wọ́n ní àṣedáni yóò máa sọ fún èkejì rẹ̀ lọ́ba fẹ́ sí yẹn sùn tàbí ah, ah, ah. kí ló ń wá lọ́dọ̀ ẹni tó ṣe ilé wọ́n ti tó wọ́n ti sọ wọ́n ti kọ̀dẹ̀ mọ́ nínú gàdáfi dènà iná yìí tí òfin ilé ráyè lọ tí òfin ilé ṣiṣẹ́ lára wa òun náà ní ká tó ní mọ́gbọ́dọ̀ wà áwọn òbí kẹ́tì máa ti láàyè tẹ̀mẹ́ mi ìṣàkóso ìgbà fọlọ́ láàárọ̀ àti nírọ̀lẹ́ kábàáwí ní mẹ́ta mẹ́ta. ya ibadallah eléyìí ni àwọn adúlé sọ́ọ̀yà kúrò níbi iná lápapọ̀ àti ẹni tí arójò kú yẹn bá ń dà láàmú ágágá nígbà tí wọ́n bá ti ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n máa ń fún yẹn lágbo àdìtọ́jú ṣùgbọ́n pọ̀ kíní yẹn ọ̀gbọ́ tá a bá ṣe àwọn àdúrà yìí pẹ̀lú àánú ọlọ́run ọba ọlọ́run ọba mú wàhálà yẹn kúrò yá ìbádọ́lá nǹkan kan tó ń bẹ ó ti fọ́ fara jọ lẹ́nu ṣùgbọ́n kì í sí náà òun náà ní àyè ojú anábì sọ́kọ̀ọ́ òjijì ọlọ́run kọ́ sọ́ra sẹ́lẹ̀ nínú àwọn àhàdìsì tó pọ̀ kódà ayé àfijì ẹ̀ fúnlẹ̀ fi ojú pẹ̀lú àti ọlọ́run ó lè lápalára rẹ̀ ojú ó lè lápalára rẹ̀ pẹ̀lú àti ọlọ́run ọba subhanahu wa ta'ala. eléyìí nìyí ìyàtọ̀ mẹ́ láàrin ojú àti ẹ̀gàn ẹni tó bá jẹ́ oníkèrè ta ẹ̀mí bí burú ní bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀. ẹ wá aṣojú nìyí ìbòrú títẹ náà bó ṣe pẹ̀lẹ́ sí ìbòrú lẹni ẹ èyẹ lè rí nǹkan kan tó yẹn bí àtìkì ló ti dá yìí ìdí ọlọ́run bá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ kí yẹn kẹfẹ́ lọ pé báàrọ̀ lọ́ọ̀rù tí yẹn bá ti wí ojú òní lápalára kan yẹn níbi bí amúlù dàgbà. àwọn àgbàdà pé ojú yẹn ní ojú àbójú tìró ojú dojú ojú kínní àgbọ̀dọ̀ pé bẹ́ẹ̀ èyí sojú òkú làgbà lérò. tọ́lá rí àwọn ẹni tí wọ́n jẹ́ ní ọlọ́run tó ti fi wọ́n wó yẹn bẹ́ẹ̀ tó sì làbà lára nígbà tí wọ́n ṣe àjọ àyè. ọ̀kan náà wọ́n sàhábà wọ́n pè ní àmì ó sì wò sí àyè. ó wú o báyìí ní àti sáhàdì ó ti hàní ó sì làbà lára rẹ̀. adébí sọlọ́lá àgbàlagbà tí kìnìyàn làbà lára rẹ̀ ìgbà tó o ti rí yẹn kílẹ̀ tó ọ̀sán wípé barakallahu alayhi ó ti tó èyí oníwí jù bẹ́ẹ̀ lọ ìyẹn rẹ nìkan ó lè jẹ́ àǹfààní ń sọ̀rọ̀ òkìtẹ́pẹ́ méjì tá a bá rẹ jù mọ́ ó lè má mọ̀ òun ti sọ mọ́. naam kìí tó kìí ṣe ti bàjẹ́ làwọn tó wò ṣùgbọ́n gbà tá a rí yẹn tá òkè àá ìyẹn ló ní àyíká yìí ó ti àbìkẹ́ pé méjì ló ní àbìkí lọ ìyẹn lọ ó sì wò ní lápá tí mo lára rẹ̀ ẹ̀rẹ́ lẹ́yìn ẹsẹ̀ òun kẹ́ sọ pé kí dáadáa ti tẹ fún yẹn gbogbo rẹ̀ ọba máa jẹ tó kò sí òun dáàbì dáàbì kọ́ńkà ilé yẹn dáàbì sẹ́gun ilé yẹn kò ní ibi kọ́ sọ pé ṣe là fẹ́ jáde ẹ wọ́n bá wà bá àdìsí bá ti àwọn òbí náà ṣé wọ́n bá lóde wá sí ọ májẹ wọ́n wò wá fa alá tí wọ́n lọ gbé bẹ́ẹ̀ májẹ wọ́n wò wá fa yóò ti lé tìró yóò ti gbogbo ọgbà wa náà ti ra pípọ̀ ni ẹni ọba kò wá kò kíní kẹ kò ní bi dùrọ́bì fàlà àti dùrọ́bì náà ti ẹ̀ sì yá ẹ̀rì kọ́ wà fẹ́ kódà kọ́ jẹ́lẹ́gẹ̀ méjèèjì yẹn ló kó sínú wọ́n mi sọ̀rọ̀ ìhà ẹni ìlà àtàlù ìdí àdébí sọ pé kò wá ìtọ̀ kúrò níbi lábúrú gbogbo ẹni tó jẹ́ oníkè ìdàgbèrò nígbà tó bá fẹ́ máa pè náà rẹ̀. yàrá ìbádọ́lá àbí ọlọ́run ọba sùhánà bò wọ́n اللهم ربنا إنا نعوذ بك من أعين الآعينين ومن سحر الساحرين ومن شر كل ذي شر ولا تشمت بنا عدوا ولا حاسدا اللهم اشفنا من أمراضنا أمراض القلوب والأبدان من أي جهة جاءت اللهم اصلحنا واصلح دولتنا رؤساءها وما يكون فيها àmì ọlọ́run bá sùpánù ọ̀gọ̀dà aládàkùn sọ́wá níbi àwọn ojú tó lè lapa látòkúrò lára ẹni ọlọ́dàkùn sọ́wá níbi àgbàdì àwọn alátàdì ọlọ́dàkùn sọ́wá níbi gbogbo lábúrò àwọn onílábúrò ọlọ́mọdé kọ́ta ó lè yọ̀ wá àti àwọn ẹlẹ́gàn àbí ọlọ́run bá sọ̀hánà wọ sàárà ọlọ́dàkùnjẹ́ agbádùn níbi gbogbo àìsàn ọdún ààrẹ bí yọ wá lẹ́nu àìsàn mi ní àtìkára ọ̀nà yóò torí ọgbà wá ọba wá lọ́nà ẹ̀dẹ́ ní àbòsí wà bẹ́ẹ̀ lásán àbẹ̀ ọlọ́wọ́ bá sùpánù ọ̀dà ọlọ́wọ́ dàkú ṣàtúnṣe wa ṣàtúnṣe orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn tí wọ́n ń darí rẹ̀ àwọn tí wọ́n ń darí rẹ̀ ọ̀dà ọlọ́dàkú tó wá sí o àwọn tí wọ́n jẹ́ aṣojú nàìjíríà ọlọ́wọ́ ṣàtúnṣe wọn àwọn táwọn wọlé afa ọ̀nà dàmú ṣàtúnṣe wọn àwọn sòwòsòwò nàìjíríà wọn ṣàtúnṣe gbogbo wa ibadallah inna allah wa malaikata yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمة الله تعالى